This audio is brought to you by MDPU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.smartwatch.com slash donation. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته umuyo si yani uri manye ajene ino ramadan ila yaka haya tichoseri ile na uri inta anafeli oni 27 September 2007 umuyo si ile nishara ile ile family ile amerika amiti ufe onika ìwé ìfà àwọn ọmọ ọmọ ajínrín wani aka nan ne ana kawo kudin jigen bismillah أعوذ بالله من الشيطان الرجيم والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد يأمركن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح فإن أراد فصالا عن تراض منهما وتشاور اتق الله فإن أراد فصالا عن تراد منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا أن الله بما تعملون بصير والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغنا أجلهن فلا جناح عليهم وفي أنفسهن بالمعروف والله بما تعملون خبير ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أتممتم أنكم تتذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزلوا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد أسعد الأولين وأشرف الآخرين وعلى آله وصحبه أجمعين ومولي سبحانه وتعالى وقال أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفسه ونفسه والوالدات يرضين أولادهن حوليك الذي لمن أراد أن يتم الرضاعة وعلى الموجود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار وكذا تضار والدة بولدها ولا مولود له بولد وعلى الوالد مثل ذلك فإن أرادا فصالا أن تراد منهما وتداول فلا جنان عليهما وإن أردتم أن تستودعوا أولادكم فلا جناب عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير والوالدات أبننا نهتدي يرضين أولادهن ẹni ìdílé rẹ̀ ojú èlé àwọn eléyìí ìlàyé ìlà kàmínì anagùnjẹmjẹm nìmẹ́n arọ́dà ẹni tí mẹ́rin bọ́ha yọ náà ìké ìdíkà oríṣiríṣi ìdílé rẹ̀ lọ́nà káàbọ̀ oríṣiríṣi akọ́jú ìdílé rẹ̀ kọ́ tọ́ káà ìlàyé ìlà kẹ́mjẹm yóò sì kọ́ kọ́ ọ̀nà ثم وعلى المولود له المولود وجنبا المولود له قلنا معي وعلى المولود له أمريك أرض أباب الرمى كاملين رزقهن بمعنى رزق الوالدات التي تزين أولادهم أن يبادوا يونيك أمريك ka rizquna ọ̀yẹ́yẹ ní èyí ni ọ̀rùn náà ka ohun e mo ní yọ ọ̀yẹ́yẹ fan ọ̀nà mo yí jáde jáde ilé ìjà ọ̀rẹ́ ni àbùkálí yẹ àánà bùká ojú ọ̀nà anọ́mà ẹ̀wá ẹ̀mọ́ dáa yìí yẹra jáde jáde wá sí sáyé ọ̀nà ẹ̀nà ìkólé ìlú èyí tó ọ̀dẹ̀ àmọ́ àbúrò tó yẹ wá ẹ̀kọ́ ní lórí ìyá oníjọ́ lọ́wọ́sọ̀ ọ̀yọ́ àmọ́ ọ̀dọ́ kájọ́ mọ́ wà ní àbúkà ìwọ́n ní jẹ́ náà tẹ̀rẹ̀ wẹ̀ yá jù báyìí wọ́n ti báyìí rí kòwó nà ètò ọ̀rẹ́ èyí wà wọ́n kí wọ́n ti wọ́n nà àti yẹn náà kò ìdílé bẹ̀. Gbogbo ọ̀rẹ́ ìwà àpá ìdè náà. Jìnnàrú. Sọ àdọ́mú ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àtọ́náwọ́ lè mẹ́rin yìí lọ lọ́pọ̀ àkàtà dọ́ọ̀b awòkò ní èyí dóyìn awòkò ní èyí dóyìn tọ́ àárín wọn ewu ojoojú tó pin wá ojoojú gbogbo àrẹ ìjọba ẹsẹ ìkẹlẹ ẹni sáàmì ojú oní ẹgbẹ náà rà lọpọ sí náà ha àpapọ̀ mẹ́sàn-án òde kárí ọmọ ní wọn mẹ́ lónìí bí ẹsẹ̀ hàn ẹwà ẹ̀wọ̀n ọkẹ́ yìí dé màrú kuma ẹ̀wọ́n náà lẹ́nu làbá anábà títà náà èyí ọ̀ títà náà èyí ni anamudi. ẹ̀wọ́n náà lẹ́nu làbá anábà èdè ìjọ ẹgbẹ́ ní ìṣòro ìdíjọ ha kuma àfihàn ẹ̀wọ̀n ayẹyẹ àti tèyí tuma ne mɛ tuli tèyí mɛ ní awusafo makasa mɛ èyí. الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قوام أبي جزاها أبي الجيل نيبنا كما لأن أنا نرين أنا مجاوة أصلا كأتا أبي قناة من أضفاء قوهنا ويوكو جاكم أقوه وعي ثاني أجهنا ووضع لك أذاب رأيك جاكم جاكم حكنا ọmọdé kan sọ́nà láti kọ́lùlọ́kù nàbdùn ìlà òkú àhà ẹ̀zẹ́ tukata níyà dúró náà ẹ̀ka kúrò wẹ̀nyẹ̀ ní ìlà òkú àhà ẹ̀ẹ́dì hàn náà ẹ̀ka ọ̀nì kata ọ̀nyẹ̀ ń mẹ́ abẹ́ àrọ̀ agbọ́dọ̀ kò mórí ta nìyẹn tó sáàtú ìsáàtú ààrùn ọmọ ilé ìwé wọn rọrùn láti sọ níbi náà لا تضار والدة بولدها àtúntì ẹ̀rí èyí ojú ẹ̀nà wàlídà ti di wà lọ́dún ẹ̀dá ìgbà méjì tó ọjọ́ àdọ́mẹ́ta orílẹ̀ èdè àǹtọ́ ní tọmatẹ́sọ̀ láì tó yú àti ààrẹ owó ọ̀ká pẹ̀lú ojú kojú àríwá pẹ́ẹ́sẹ̀ pẹ̀lú náà ojú kojú èdè pẹ́ẹ́sẹ̀ pẹ̀lú náà tó àfi ààrẹ owó àkápẹ́nà nínú omiri kàtà náà ọ̀nọ́rùmà nínú wàlá màlúù ọ̀nà rẹ̀ mọ̀ bí ẹ wọ̀ sàrẹ́ kan kẹta sí àgbójú ọ̀nà wa náà nà ń tọ́ ní kàtọ́ náà kan kẹta sí ojú ẹ̀ kójú wà pàdé kan kẹta sí kan kẹta sí ojú wà kàtà rẹ̀ àáwòrán kan náà wọ́n ti nà mọ̀ ẹ̀rẹ́ mi náà ló kó yàrá ọ̀ bẹ́ẹ̀ kó ń jẹ́ ni wọ́n á kó yàrá ọ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ̀dà kọ̀ tó wọn tọ́ ẹ̀dà ká ló jẹ́ ọwọ́ ẹ̀hún ọ̀dọ́ ní ìjọ tẹ̀ yá ẹ̀dà ká oúnjẹ ní ìjọ sọ ìgbé mọ́kà fún kò yá dà ọ̀ náà láìpẹ́ ọ́ láìpẹ́ oúnjẹ ọkọ̀ àpọ̀ àgbà àdáná ọlọ́mọ ọ̀rọ̀ ọ̀là lọ́mọ ìdáná lẹ́yìn ọ̀nà tó kù yọ̀ọ̀bà lọ́wọ́ ìgbà nílé èdè ìjọ lọ tẹ̀sẹ̀ ọ̀wá ẹ̀wọ̀n ọ̀yìn ìgbòdá ìtòdè adáwọ̀ adó tí màmá dáadọ́ wà nínú ẹ̀ <laughs> Eh, video video camera okay like water like sun. wàhálà ni wàá rí sí ní kúláàlì kuma ọ̀yí kan náà wájà wàhálà mọ̀wúlùdì láhùn àlùmọ̀wúlùdì láhùn ọ̀nà wòlíì àyàn rẹ̀ sáńtàì lùkùrù náà wòkìtì ọ̀tùhùn náà bìlmọ̀rù then wàhálà wàrẹ̀ nítorí àlè ìmáàná nítorí ọ̀tùhùn náà wòkìtì ọ̀tùhùn náà bìlmọ̀rù.

ana ikene nyewu adoye ndugu ni dugan oye mislu dhalik enere wa bakuru ikidari rizkuhunna wa kizwatuhunna bil ma'ruf eho ozono moji ndugano ri ya usanan to idana tame o idaran to olno ko bago ita ujono àti sáyẹn náwó yẹn ní ẹbọ ọ̀rẹ́ ọ wà ló kojú rẹ lẹ́sẹ̀ ẹ̀nà òye sá mi àbẹ́nà ìkíni wọn ní gbígbé mi kíá anábàdé lọ́ọ̀yẹ̀ wọn kọ́. ọ̀nà mi ní sẹ́kù lè dá ìbùn sẹ́yìn níyà rọ́ọ̀mọ̀lá lọ́ka ọ̀nà mi sọ́ra tó mú yọ òmùrí ọ̀tá ta òmùrí ọ̀tá ta lọ́ka láti dọ́ọ̀rù wáálí dàtó bí wàlàdínà kó òmùlẹ̀ wọn náà ẹ̀rẹ́ tàbí sọ́ọ̀ wàlá wá nídìí bí wàlá dé lómúlíkà wàlá mọ̀ olóògbé dáhùn wọ́n fún àbẹ́nu nìyẹn àbáná kí n dìjà ìyá mẹ́rin nìkó òmùlíkà yìí àtàkùn kẹtàkùn da owe abin da ranar wani mulki which is ana wani yankin nan òmùlò ọ̀pàtà àgbáyé tó ń kọjá tó ń wá ìfún àyà bàá ẹ̀ bọ́ta ó wà sí ẹ̀rọ náà ìkíkọ́ ẹ̀ á méjì ìgbọ́n bá ẹ̀ka ìgbóná náà wàá wọ́n yẹn wàá wọ́n náà sí bọ́dà òbí mòlì ọ̀rẹ́ yẹn wọn àrùn ìdíkà ẹ̀rọ tó kọ́ sáà á mójú ọ̀rẹ́ àwọn ẹ̀rọ yẹn náà mójú ìpè náà ìwọ́n yẹn fún ẹ̀rọ ha múlí àyà náà àlọ́ òwú ìdílé ọ̀gá wàá lè wàlá wàá lè ọ̀rọ̀wọ̀lá wá ní ìdìbò wà lábí àdákẹ́ náà kàwọn wàhálà ní ojú ìdè láàbù ẹ̀yìn náà ìkà ojú òdó múlí sọ́ọ́sọ́ ní ẹ̀ma tó kápá nù wàhálà ìwárí ìwọ̀n ẹ̀nẹ́ àwárí lọ́nà àbúrò náà yìí ní kẹ̀kẹ́ ìdè ní ojú ìdè láàbù ní sùdáàlì ọmọdé kan ṣe ń àrọ́dá fi sọ́ọ̀lá ń tọrọ́ ọdún nínú ẹnna ịba ẹyìn àrà ọba azùmí ẹnna ịba ẹyìn èjì tètè ọ̀làn ká oyi ẹ̀tọ́ ọ̀nìyàrá ẹnna ịba òjì ká tọ́ ẹ̀ka gbogbo yẹ dáná wọn yẹn ká tọ́ ẹ̀ ọ̀yẹ̀ ìwọ̀n àti ọ̀nìyàrá o dáwọn náà wọn náà wọ́n dáwọ́ rẹ̀ dọ̀nù. wọ́tẹ̀síáwò ذات جديد شاورة جنوب نصيبه ابن منسى فلا جناح عليهما ان هيدا عين سنين سنوات ان عين جلع في عروة النين هيك من ذات الوصول في نصيبه طبعا عن جريبة نراض أنت ترضى وهي طلب وعدك أيها أجوها ردك فلا جناح عليهما amma yadda ke kai tawadun minhuma an na na ya hanyar kwata kwata na kuntu na nan ba tafi mulki aba e aba inera na dawa da rane an tun mulki a cikin ne ira tọ́ka ẹ̀jẹ̀ ìwúlò lè tọ́kọ́ lẹ́ni tuka dẹ́wọ́ dọ́mọ̀nà dàwáyé dẹ́wọ́ dọ́mọ̀nà dàwáyé rẹ̀ báyìí. Báyìí pìtẹ́tẹ̀ rẹ̀ mi báka ẹ̀fẹ́ mi ẹni wò ní nana ìta ó yí ọ rẹ̀ ti rẹ̀ ìjẹ́. Ọ̀nyẹ́ náà nyẹ̀ mú mi rẹ̀ bá ẹ̀ ẹ́ dìbọ̀ ọ̀jẹ̀. Nyẹ́ nana àwọn ọmọ ẹ̀ yà wọlé ẹ̀sọ́ lómi. من الأوضاع هناك تمرك وإن أردتم أن تسترجعوا أولادكم فلا جناح عليكم إذا طلبتم ما آتيتم بالمعروف وإن أردتم يجب أن تسترجعوا فمن استرضاع الرضاع يجب ايه ايه تقريبا يبقى استرضاع gufran èyí ìsìkìfà èyí kìí di èyí ọ̀rọ̀ ní sọ́nà àgbẹ̀kọ́ ọdún ta ìdìkọ́l èyí yẹn ṣe yóò kọ́ ọmọ ilé ìsìkìfà so ìsìkìfà in arọ́pù yóò ṣe and the study is so it's yóò ṣe ní ta àkàyèrè wà wọn ní olùsí ògbé yìí ta àjẹ́ àjọ àjọ náà bẹ́ẹ̀ kàyèrè wà. àwọn ìta àwọn mẹ́rin àwọn ha gba ń tẹ́lẹ̀ sáwọn tó wúlò náà gbẹ́ wíwèrè mi. Ntú òmùrí tó lọ sí àwọn ìsọ̀rọ̀ máa tẹ́wọ̀n yẹn lọ káyọ̀ náà. Onye nọ rí àmì ìnàdúró. Sáfìnàì Halimatu Banufan Halima ọgá rẹ̀ wá. Sanara bí mi nà ẹ̀mọ́ náà yìí, orúkúrẹ́ à méjì. Báyọ̀ náà ìka ọ̀nà orí mi jọ wa. Ọ̀gá náà mi jọ wa. Abidjan Bama Hotel, Abidjan Mala, Airport Way Road, Abidjan, ìmúlò ọ̀dọ́tọ̀ tó ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ they wait till all those policies ẹni jùlọ náà ní ìdílé gómìnà ẹ̀dọ́ ẹ̀rọ. ọ̀nà wọn anára bí wọn náà àwọn ọmọ ìlú ń gbèrò náà sọ ní àfẹ́ sí náà ìjà ìka ní abẹ́ni ẹni rẹ̀jísítà òkòkò ọ̀rọ̀ fún àdàkọ́ láti ní ìṣẹ̀dá ẹ̀rọ dọ̀ka rẹ̀ wa orí ọ̀hún náà rẹ̀ dọ̀wọ́ ìṣòro náà ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹ ẹni ìgbà náà yìí náà rẹ̀ ní ojú ìgbà yìí náà náà náà tó àdó èdè èdè èdè ní owó ìgbà tí ó rẹ̀ ti ìgbà bí ara ní ìfọdà àbáwọ̀ òkú yìí náà àpòlé láti inábíọ́ rẹ̀ inábíọ́ nígbìmọ̀ náà ọ̀nà jù lion man àtàwọn náà wọ́n ti dá ìta ìkòrí ìkòrọ̀ lion tẹ́lẹ̀ ọ̀hún ti lion man wọ́n wọ́n tẹ́lẹ̀ ẹni lè lion man ní èyí lè wọ́wọ́ yìí tó dá ìkínábíọ́ man tó kú ẹni jẹ́ bẹ̀rẹ̀ nígbà ẹ̀kúrẹ́ àná ní abọ́ni ti ń gbúra ní ewu ń tèbi ẹ̀yàn kúta anya náà ní ọ̀rọ̀ náà kàrẹ́ yìí tẹ̀sán bàtà wẹ́rẹ́ kẹ ẹ̀rọ ní òdì onígbèbè tẹ̀sán tó dé lànà bàtà ana wẹ́rẹ́ kẹ ẹ̀rọ ní ilé ọ̀dọ́ mi tẹ̀sán kọ̀ọ̀tẹ́f tó lànà wọ́n ti ètò ìjọ <laughs> náà ní ẹ̀kọ́ náà ìjọ mẹ́ta wẹ́rẹ́ kẹ ẹ̀rọ ní ilé ọ̀dọ́ mi tẹ̀sán kọ̀ọ̀tẹ́f tó lànà wọ́n tẹ̀wọ́ ana mɛ a idzo nɔ anyi na kɔdɔ na kɔdɔ fɔni fɔ na kɔdɔ na ayi fɔni aba na ɔra wa ka nɔ tukɔ ala bɛ lɛ ɔdun fɔni agbɛ yɛ ewu ewu lɔka yaba ati ka sɛlɛ n'ɔda kɔ ya akpɔ adam ka ibi ti la ŋdɔ ti ta na fɛ ti ayi bɛɛ ni idzo nɔ ma zɔ kɔ na na kɔdɔ na awi bɔ tɔ ɔbɛ lɔ kó bɔ tɔ ɔnɔ ɔnɔ ɔnɔ ayɛ wa kɔ bɔ ya àwọn ọmọ ní nǹkan ẹ̀ ń lè ní ìpa àwọn ọ̀rẹ́ ìjẹni ń bọ́ jọ. wọ́n á kò lé dáadáa àgbẹ̀tẹ̀ ẹ̀ ò. ìgbàgbọ́ wọn lè ṣe ìgbà yìí náà tó a máa ní ìfìrdọ́ ọlọ́mọdé ìgbóra náà àwọn yóò nyìnyín náà láì ká mi máa tẹ́lẹ̀ lọ́sìn tó ọ̀nyẹ́ náà ọ̀nyẹ́ dọ́tẹ̀rẹ̀ báyìí lọ́rẹ̀ mọ̀ náà kúrò ní ìdílé bẹ́ẹ̀ kọ́ ní ẹnu náà yóò ṣẹlẹ̀ báyìí ní agbóhùn náà ẹ̀mí ní èkúrò yìí ó ti wúlò wọn yẹn náà. ana mdani hukumu anteni Qur'an hmm? so wale wale kuhusu jinsi ya kuwaja mimi kujambia tona leo anyi nyana nyana na kamala ajuja no kareba aben ni yeriwa lepe no na bwesere lenu kata ni mo me de ho o so na ya no ọsàn dọ́là ṣe ìwé ní ìfẹ́ àti ìfúnmọ́lá ilé oníbìbí àyíká ìná lómìnira èyí ẹ̀rù kàyọ̀ náà pé bọ́lá kúta mà láti lọ rẹ̀ tó borí ọwọ́ rẹ̀ yóò produce the best form of meat ọrùn nípa àgbẹ̀kọ́ tọ́ òmùrìkì ẹ̀yìn ẹ̀ládùnà àlẹ́ ìkùnwá wọ mẹ́rin lẹ́nu mọ̀tà àbíká òṣèré ní orí ẹ̀rọ ogun ní tẹ́tọ́ wá dọ́kọ̀ òbí ọ̀hún mi wà fúkà mẹ́rin àní wọn ti àbá dọ́ni lẹ́dọ̀tọ̀ ọ̀ọ́fọ̀ kàtà dọ́ni lẹ́dọ̀kà tọ́ máa ọ ẹ̀mí àtọ́ náà rẹ̀ lè jù wá ní láàtọ́ náà rẹ̀. dan awara ba ku din jaba ne Allah jinaha alaikum ayni ayni fa za wa za ta riyo ne amma idza kallamtum ma ataytum bil ma'ruf ji ware ce ne da na ko ce wa bi ce runa ta jama'a ya ta jama'a kuma wace وزارة الصلاة ومن إذا إن تعاثرتم فستلجئ له فهرا وإن تعاصرت أن فتنا كليك ضعن مضاعف بطر في واجه بطر فترجع له كبرى فالإنسان يضاف على ذلك كو النظام ما واقع على ذلك أواقع على ذلك إذا سلمتم ما عصيتم بالمعروف فلا فاتح لنا أنا أقول لا أنا مجرد صلاة أنا kutoa hatua yenu jambo hili sasa waliweze kujisaati ni saati ona ni mmoja kama ukitenda sasa hapo anete ومن قدر عليه رزقه انا انا جميل الدنيا انا انا فلينفق ما اتاه الله انا ليس من الجنه لنا الله لا يكلف الله نفسا الا ما اتاه يا امري اما من يطلع ايوه انا انا ọmọdé gbọ́nà ọ̀tá àná lọ́ka wọ́tẹ́kù wọ́n tí wọ́n ní ìwé mọ́ yìí nìyí. واعلموا أن الله بما تعملون بصير tó àwọn ọmọ ta ọ̀rọ̀ ti ara ó mọ̀ ní àkókò ọmọ فقط والذين يتوفون منكم ويرون أزواجا ويرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وأشهر فإذا بلغنا أجلهم فلا جناح عليكم لا جناح عليكم فيما تحتفظون بأنفسكم والله بما تعملون خبير أمر سبحانه وتعالى أفوالذين عبرنا كفاء يتولون منكم

Kalau mana Satu Orang yang kedua Arba'a ashur Masa Ia balagna ajalahunna Uyanna Atakuwa wa min wajibu Ajalahunna Yang baik ini Yang baik ini Yang baik ini لا جناح عليكم فيما فعلنا في انفسكن بالمعروف

Gracias.

Mm-hmm. tunafanya tunayozidi kumtoa sawa ana kamana adina ukweli labda ninasema labda lana ninasema angoni vikurudia katika maudhui mkiriki ambapo anayezo vitu vya jamii anasema wasema na kutumia Yahudi vilevile. Ni kila mtu anayetumia na kuhitaji. Yapo والذين يتوفون منكم ويذرون أزواجا فالزوجات مبتلى يتوفون ينفقون أجرهم فمن الزمن ولا محدود فالزوجات يقتلون من الله من الله يتردد يترددنا بقدرتهن حتى تتردد حجرا Thank you. ẹnu èèyàn ní ìnájú èèyàn. Ní ọ̀dọ̀ mi yóò sọ ìfọ́dọ̀ ní ìgbàgbọ́dọ̀ ní àdúrà rẹ̀. Àwọn náà sọ fún ẹbí sọ náà ní ìgbàna wọn ti fi ọjọ́ ìjọ. Amẹ́ríkà yọ sọ̀rọ̀ bọ́ọ̀lù ẹni náà jọ ìyẹn ojú. Ẹ̀rọ náà yẹn náà yẹn náà. Bẹ́ẹ̀ni ìjà àwọn àgbà àgbà ìjà àgbà. الزوجات لا يتربصن بانفسهن حتى تاتي فالزوجات مبتدا يتربصن بانفسهن اربعه اشهر وعشر هذا قدر علم السنه يا مرضي يا غير مو ما يعطيها ما يعطيها عليهم خيرا أتعب ولا جناح عليكم إلا قررنا به نسبة النساء أو أكرمتم أنفسكم علم الله أنكم ستنسلون ولكن لا تراهن